Sanusi gba Tinubu nímọ̀ràn lẹ́yìn àbẹ̀wò rẹ̀ sí ológun Niger Alhaji Muhammadu Lamido Sanusi emma kẹrìnlá ní ìlú Kano ti ṣe àbẹ̀wò sí olórí ìjọba ológun orílẹ̀-èdè Niger General Chiani gómìnà tẹ́lẹ̀ fún báńkì àpapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà gbéra láti ṣe ìpàdé lẹ́yìn tí ìpàdé àjọ ECOWAS àjọ àpapọ̀ ilẹ̀ adúláwọ̀ àti aṣojú ilẹ̀ Amẹ́ríkà kọ̀ láti so èso rere lórí rògbòdìyàn ìdìtẹ̀gbàjọba tó wáyé lórílẹ̀-èdè Niger ìjọba ológun niger wọ́gi lé ṣíṣe ìpàdé pọ̀ pẹ̀lú àjọ ecowas nítorí fífi àwọn òfin kan de orílẹ̀-èdè niger tí wọ́n sì tún ṣe ìpàdé pé kí àwọn orílẹ̀-èdè tó súnmọ́ niger ti ẹnu ibodè wọn mo wá láti sọ fún ààrẹ àbọ̀ ìpàdé mi pẹ̀lú àwọn lórí niger a kò ní dẹ́kun ìgbìyànjú wa láti mú ìgbọ́ra-ẹniyé wà láàrin ikọ̀ méjèèjì ọ̀rọ̀ yìí kì í ṣe ti ìjọba nìkan gbogbo ọmọ niger àti nàìjíríà ló gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ wá ọ̀nà àbáyọ sí rògbòdìyàn yìí Emma Sanusi wá jẹ́ kó di mímọ̀ pé kì í ṣe ìjọba ló rán òun lọ Niger láti lọ bá àwọn lórí ìjọba sọ̀rọ̀ Rotimi Orílọ̀ ló ti ń jábọ̀ ròyìn láti iléeṣẹ́ Wisdom Yard Television.